masana kama ala jere ma usala alhamdulillah wa ka صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا الضالين ولا ولا الضالين ولا الضالين ما ترى ترى ما وجه وجه أريد لك أزونا وين لو كانوا وين وين Eh, isana hadi na wa huwa madda ala an kuma ka en sabu kwa ka kasama e oma de afa me le kwa ma e ju e sa so na so na je ke atu doka wala salama assalamu alaikum wa rahmatullahi ala alaikum wa muhammadu wahire do do la

ambayo unala chuo kekere tanzania kwa zani sana anaje kekere owe kumuni na wana yao miss ga ka very effort kai a bi na ina wasile nuka e muri he ni dane mm yes sibe ketekele الله أكبر ورحمة سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى إذا ما هنا أصوله هنا لك اللهم أقضي حاجتي wasu kan mun na wa abi so sima wo ba ni na mun na wa aw kuni diga aka on allah akbar sabuni ipe e ba ma gata ni ano si e sugar sa sa ya na ni omori <laughs> oto ko omori ka wa asirru qawlakum aw ijharu bihi innahu alimun bi sudur wa asirru qawlakum ilé hunyɔ yi ka waa sitere do yɛ kan awiji haru bihi abuko waa sɔrɔtɔ yɛ do kan omori kɔni sigi waa yɛ kan inahu pɛrɛtɛrɛ mori alimun ɔnɔ ye kekere hunɛ wɔtan bisa ti so do isa na yi na yi isa na ko yi na yɛ ɔnɔ na omori yɛ huna sɔjɔ si ɔnɔ aka ani bi o sire yi adu kiki dɔ kura yi ko bere ka labda ibn Abbas katawa ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وشابره كان ربنا آتنا في الدنيا حسنة ومولينا وما وإذا أبو إذا هنون وفي الآخرة دون ما يبوز لكم وقنا عذاب النار do say we want the punishment of hellfire. Eh, also go on. Because Aljana, you know, is the Daniku. Go. ọ̀yẹ́sìn ẹ̀hún náà nìyọ́ skul ẹnu ṣe àná ló mẹtẹrẹ ló paasi ihu ló <laughs> eh, eh. nyi ní o bolo náà bá sí stove ẹwúrẹ́ àkúdọ̀ ọ̀húnrẹ́ stove lọ́sẹ̀ ha ọ̀rẹ́ abẹ́ abẹ́ sì dín ẹ̀hìn nyi mú bíẹ́ náà nìkan wàá dọ̀rẹ́ tọ̀ yíwá mi ìwé shubun nasirus abani ni fi dunya hasana wen ke ma ne kan su kan no no anayi na yo ne we shi awo aban onu we ka to awo ido muri na mpuno ma ne chere buru buru buru do muri ere anda irami na agbawo ayi semani pano semani kama semani zonika ọlọrọ ọrọ afọ mi habit after na Allahu akbar dábàá assalamu alaikum rahmatullah assalamu alaikum rahmatullah baba sọgbọri kẹnẹ wẹrẹ nfe la ila kawo iru ya ni ba wara aho ọsùnwó ayé ẹ ìwé mi rẹ nà dá kẹwàá ju kọ́ bọ̀ dọ́nù lọ́dọ̀ bẹ́ẹ̀ ni alájọ ayé ni dọ́kọ̀ ni níwò èyí bá alájọ ayé sọ kàmá sọ tọ́ ìdààmú sọ ìwà kan ọ̀nà rẹ ona yi hore huge alajo hin doka alajo wa gomori ko ma na re man mo gomon egina ne to yan omorika wa fil ardi ayatun lil muqinin wa fi anfusikum afala tubsirun look in this land any signs for those that I think and I, people are now understand then omorika even now what any sign to actually recognize God only oh he exist. and no not deserve not deserve to worship him so ile enwa ye si ile ni onye nwe obodo muri ana obodo nnebi ka e mma na ka kene fa annebi ka aqrab ma yakunu al-abd ila Allah wa huwa sajid fajtahid fihi du'a sama faqaminun and yustajab lakum annebi ki ilo da guru muri sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam ilo da guru muri ọ̀nà ìjọrí omori ọmọ síbi kẹtẹ rẹ ọmọnà okùnmáni kúrò omori jájá dọ́kà àgọ́bọ̀ wẹ́tí fàjítàìdò ànábi ọmọ akọ màdúwà kẹnẹ fàjítàìdò màsọ́wòrì iná dúwà ni màdúwà kúrò ni wà síbi kẹtẹ sẹ́mi ànábi fàkọ́min you are most sure. inú mọ̀nà wosò òhù kẹni and you tọjá abẹ́lẹ́kọ̀ wosò òhù kẹni ọ̀dá dúwà so do para bí situation nínú òhù ɛnum ana kasi mɛdu a ɛyɛ eh, after sala ɛyɛ eh, nyɔ ina mɛ yi de da ɛyɛ eh, akɔ nyi hadith dɔw ibana sɔ ɛyɛ anyɛ ah, o kaa mi amadu de kɛ o yɛ akusale tahaju ɛnɛ ramadan ɛyɛ ah, ni last raka da o wɔhɛrɛ ɛni witiri da mɛ du da ba ɛdja mɛ ta yɔ yɛ mɛ nkɔ ahyɛmutɔ so amɛ ozo nehi ɔmɔ kaba ma jɛ dama السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله دولا لما كوحنا سبحانك الله سبحان ملك القدوس وقال أنيه دنا وان أبي عشت سرقو تبعت يا دايبي با كل الله هي أسنن بنونسنس

number one anabi ka amahinsala gboro dami kam ikama sa anabi ka anabi ka la yurad du'a bain al azan wal iqama hadith sahih omori ho reject aduwa no laba ina kana mahinsala gboro dami kama min ona hinsala ahinsala an kama kama ona ke jona ahinsala ahinsala monoi hansa ta so grrr di na receive an which cover what was spiritually okay do I climb this spiritual height wani kama na hansa la do mi fo na anabi kisal na ka ya wala ka Allahu akbar Allahu akbar da wala Allahu akbar Allahu akbar أشهد أن لا إله إلا الله ده ولك أشهد أن لا إله إلا الله يجوا هكا أشهد أن محمد رسول الله ده وليك أشهد محمد رسول الله إذا كاكا واكي صلى الله عليه وسلم إذا إنسان نبي كاكا النبي يقول له أنه دوك مصلاته أما إذا نراكو أكا ده وليك أشهد أن محمد رسول الله أوكي حي على الصلاة دوك حي على الصلاة أو دوك عكي لا حول ولا قوة إلا بالله إن حي على الصلاة وحي على الفلاح aida ka wa kan mele ka wo o do ke la hawla wala quwwata illa billah ana ran ngune na ida Allahu akbar Allahu akbar دوك الله أكبر الله أكبر لا إله إلا الله دورك لا إله إلا الله ọ̀rẹ́ni wàdàhù láṣẹ̀ríkà láhù láhù múlùkù láhù ẹ̀kùnyẹ́ sẹ́ni ọwọ́ náà sọ dọ́ka ọmọ manira mẹ́tàn tẹ̀sán dáná náà hẹ́ọ́ tẹ̀ ọ́nà máa nọwọ́ dọ́ka aláhùmá rọ́bà hazihi dàwọ̀ tẹ̀ tààmà wọ́sọ̀lá tẹ̀ kọ́ìmà آتِ محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته دومانيكا وما شوكا annabi ka hallat lahu shafa'ati fi riwaya adrakatuhu shafa'ati anibika ka ma bai wani ku kiyama ona ama na ama wama shoso meyo poro da ako kusala any adu no do anibika annabi ka it will never be rejected umuri bana do den dole ka ki hasibi kete iguru muri ya maduwa ido annabi ma maduwa ido kenan anabi kaye washa tahiya me wara me la tahiyatu lillahi salawatu tayyibatu salawatu do kamalata dora masalatu ento mu sallallahu alaihi wasallam dora me anabi ka du po esere hun sai sen ma inni a'udhu bika min azab al-qabr wa min fitnati al-masih ad-dajjal wa min fitnati al-mahya wa mamat mahya wa mamat اللهم إنا أولك من اللهم إنا أعوذ بك من عذاب القبر ومن فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات اللهم إني أعوذ بك من المعثم والمخرم قلنا برواية بخاري أعيني آه، رواية نعم، أنا وأنا صاحي كأمري naba sere honi wini kuta naba sere honi en kate masih dajjal anaika asharru ni yuntazar hmm. ono divi ni ke kele na kwa tule na e mi ne da na be the antichrist dajjal todi lugaka dumri sere honi aben kate e honon aben kate na ni my living atisai ada ben kate na ni usul osmani wa wasere mhuni min almatham huni ibya ne meho wal maghrib ato ichwele ngo nuta chwele ngo oyeko utoni chwele ngo ka waman ki ko pieces ko mani china lujele balen an uto lele so wani nana kiona kabajon so wani ndu ki ko bidu mana na oyeko zame agwanta so adia mani meduo nani wasome dana ne yɔ dani adua na wɔn na ne bi mi ɛn eh? ko sɛ mɔnya ne de duma alama inni zalamtu nafsi zulman kaseera wala yakfiru zunuba illa anta فاغفر li مغفرة min indik warhamni إنك أنت الغفور الرحيم. أها. اللهم أعيني اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك أين يسعى اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت أبنى وما شو تومي النبي كاتو ورمي مدوى بيقول النبي أقول ده أو يقول the wana dani mere ki your chance now why kwa eva salama ni ani be ko do me do puru wa sho me wa ani be ka ama so le ka salama o an ko me ka sabio no o ka so le ka me salama aka o ka ke so no ba ni so اللهم أعدني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم شكرك السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أصلا وعكسلا دوي نان ọdún àkúnná fìlà ọwọ́ abáàbò ọ̀nà àkúnná ìhùnyá wọ́n aṣọ ìdàkútọ̀lẹ̀ yọ náà aláàkọ́ ma ní sọ́dọ̀ àtúndò wa mọ̀ wọ́ṣọ kòríkà sẹ́mi ànébìká ọ̀dọ́ náà aṣọ ìdàkútọ̀lẹ̀ náà ní falẹ̀ ọ̀fẹ́f ànébìká kọ́ hẹ́bẹ́hẹ́bẹ́ kọ́ sẹ̀kyẹ́ kó wá hùn náà sẹ́mi ànébìká iná ẹ̀nu ṣàkúsọ̀lá àyànjọ́ kọ́ náà ní ẹ̀rọ òkú nsọ̀lá dánibí àkókò àtọ́ ɛdɛnyi wɔsi hun no huwe kɔnɔ kusa lan dɛ wɔn abaa to do wɔn ama bi wɔ sokori ka sokori de wɔn akyɛ wɔn yɛrɛ de wɔn ɛsalama wɔn mi kɔnɔ no imɛnɛ na ɔgye hayi nisala wɔn daa ma dɔn ne ko esua imama na ika sala ɔsɛ ɔkutsɛ ko owe ɔde na ndodo sɛ wɔn ɛne bi ko asɔ dɔk sala fali hɔ feef wɔtɔ wɔn akɔ no sɛmɛ ɔɔ asabiɛ no a asɔ dɔk sala hmm muazi yɛ no. anasala wulana ah asala wulana ɔsi bakaro ewuro ka dɔra musoro sa lasa bi n'oso ɔno hɔre ma n'osi hadɔ kwanu n'oso kwanu cɛko da anan imam ɔ e nisɔn eli buhari ɔsan ko sugu yɛ ada jaayi na kan ne bi ka ne bi ka aha sɛde le nyawu ne sikɔnɔ kɔngɔ

anyị orie niile unu bi ezi n'ụwa na nasị mmalasi anyị ebi ikwu akụrọ na ihe ndị ọsọ hụna alaihi salatu wasalam anyị ka n'ibi ọrụ ama ọbịa ụnyaahụ ọhụụ mmadu ya obezi iwe ihe ipo olu amịta and abịara m ewu so abesa na ihe na adu eme ewura m dua kemgbe lórí mi ananyi because aduwa ẹ̀mí sọ́ọ̀bì ẹ̀yìn lè kọ́ àbúrò alọ́nà tó sorry àná aduwa ẹ̀mí sọ́ọ̀bì ahẹ̀kẹ́ ọ̀bì ìbàdàn ọ̀bì ọ̀yẹ̀kọ́ anẹ́bìkà adu'a'u huwa ìbàdà anẹ́bìkà sẹ́nà ẹ̀ duwa ìbàdàn ọ̀bì náà anẹ́bì ọ̀mà ni kàn ẹ̀ máa rẹ̀ ẹ̀ yẹn akọ̀ ìkyírí àdúrà kọ́ wa ọdọsẹ ọnọrụ o na ọzọ na ọya ya wawa ozu wa mee nye nkwenye ọhụ awụkọwa hụ ahụ olewe and trọza olewe kwa ọgọdọ jọmpa olewe kwana mkọrọ tụlema na tene na mkọ dame na nruru ọhịkwo dame na kamaba ọwa na akarịsa anahala ole wei gari wa wa hu ole wei garu anya ma seme seme e ba ko ama bana ba heke wa me an kama kama an da so na wa wa mata ya aka watan gigonya ele kaka doka kidogo anagole kosi we iyo muri jaba man ma bobo da <laughs> kan ma ta hiya to da ta do ka salo wanya ne hinim no do ki gogo nya no oh, ho muri jama ko <laughs> ta hiya to wa wa nyi sala wa nyi sala me e wana kama e hono muri hisim ke dama esala no 50 jana ka ko dani bi ọ̀rẹ́ yẹrẹ na fowóró dómo reduce our only five ní akọ a ada yẹrẹ na yẹn mi ko ana wẹn fọmùlà náà kàṣẹ kùsà làbọ iná ní wà náà ẹnì ká báyìí kàtó wọn bẹẹm tàwọn kẹfì yà sẹmu ká ẹkọ ọbẹ ni tàwọn kẹfì yà mẹra jẹ tẹsà jẹ tó so dà ọbẹ ama yẹrẹ yà hànà wọn yẹn wọn mẹ wọn yẹn wọn tv lọsọ tẹlẹ wọn yẹn wọn sì tẹlẹ tẹlẹ ọwọ ẹwà mi ẹwà yẹn tv yà wọ wakunyamwa zole su tv yanye wa anyi fa nuge wanya hono fa nuge ron o ba lo da wanya mure istino be yi jesi wa rest nuge na dis abena ho wa the same os le ran na ke motion no circulate mo so ba men anyere o to adoro beda ama aheke ameme go abo go mo simple as that so go someone call enya heke asab enya except anahu kitabu wa wa ta'a ati ini obedience anaka omuri awre ma atuda ko ni obe omuri poro do kwa neme muda do na ma ka ka na ma ni musi do ma a osala ko wa na se do ma do na sa se ko nya do do ma so mo hmm. jo Kɔrɔlɛ fila kɔrɔlɛ fila kɔsɔn nɔɔyi n'a kɛ n'a na sɔrɔ sɔmɔ n'a yɛ dɔw o do si bo ebi yɛ bi do bo a na ko kɔrɔ ne da da la sɔrɔ ne tètè bɛ da kɔkɔrɔ kɔkɛ dɔ ma sɔn ne sɔrɔ ma ne a do ne n'a yɛ kɛ a tam dɔw yi nana e ba dɛ sɛmɛ ɔka yi a ko kɔɔ lata ɔlɔlɔ taala o mun nana ɲinɛ bɛ o ka إن الدين عند الله الإسلام سورة آل عمران تعالى الدين مري الإسلام islam muri

San Seme. No, no fue Corán. so ahe ke tawqifi. Sem ka ko bin You have to stay. E bola ka metu so hunawa. So le me. Anyway hunawa. So after it. After it. Yeah, and you continue. ya continue academic care okay man who an abiyuk the never an nibia eba an nibia e okay nabiyyi an nibia arhanere muhammadun sallallahu alayhi wa alihi wasallam honore muhammad sallallahu alayhi wa sallam muhammad muhammad ọlọ́nà gàmà wèé sí wèé wesi wei wobɛdɔgama wesi wei okomori agama kahuri agama wesi wei ɔyɛ soma kako ɛna ha nɔnɔ nɔ muhammad the one who is the most praised wesi wei wazɛ de wesi wei ni ɛho ni izi kura jahadɛ mekirikun mekirikun Thomas Carlyle onere atom na oman oh okay the ranking of 100 most influential men and US of no one and born anyone in Islam No one is gone history only lead and influence header eh, on a start from number one down to 400. when I the first, second, third, fourth, now only the hundredth. donc number one muhammad rasulullah ewe komori ọlọ because ọ ṣe ọ ẹ ṣe àhapọ òye sí yẹyìn muhammad ìlànà lẹwà sallallahu alayhi wa sallam ìwé náà tètè àgbà náà ló ọ̀nà tẹ̀lé ọ̀nà àṣẹ tètè òtún wíwá ní tètè. wani bible no ta bible juwe ntɔmɔni ini deuteronomy chapter eighteen verse eighteen deuteronomy eighteen eighteen maana ha wɛ ɛdi wɔn ejuwe antɔmɔni duka ntɔmɔni aka bible osi oyi muhammad muhammad hɔni hamida hamida ɔ ɔ praise ɔkɔwɔ so ɔni bɛ praise am omuli otara tudo muli praise yani yani roga mai roga ya gama ele honto muli o pare hiu ana wano wa kwa o ono ana ika e si juwan do quality an do sere wan atana ke si juwan dai kreche ti ko na ko quality an onto muli ka onore muhammad dore kai doko onori ahmad ahmad ahmad ahmad alif na na nawo ono alif tafdil alif supa leti superlative o sma ka ko ama ka ko no newe hamid ona ko muri awo ona ga muri eh ona ga ma ko kire don so ahmad huwa ahmadun nas ọ̀nà wọn náà kó kómúrí ẹwọ́ kékeré náà bí sọ́nà mórí tún wọn tún rìn náà kómúrí àwọ̀ ọ̀nà mìíràn tún rí àkóso àlàyé ráhà wọn náà mi jẹ́ ní dáwà àkóso àlàyé oorun dáwà náà kó ewu àwọn ní kó ewu bẹ́ẹ̀ lọ́yìn máa crack bẹ́ẹ̀ ìjọ náà mẹ́tẹ́ dé àyẹ̀ṣẹ̀ ká tún ó lè hẹ́wọ̀n wa o wàhálà má ní táwọn onu yo kayan kuran kala jibi ibi papa to dole ma inna fatahna laka limadha liyakfira laka allah ma taqaddama min zambika wa ma ta'akhkhara ala jibi aban habibi hota jibi so kun naime donc afala akuna abdan shakura aman mem euro kama hinuri umri na kwa wa kama himala sallallahu alaihi wasallam وبو قوم لها وفورا الحمد لله هو سيد الشاكرين هو أحمد الناس بالله سبحانه وتعالى وقوم لي أحمد هنا قوم لها وكيكري إلي توم يوسا أنا ربي ماحي ماحي إيه أنتم لي إني destroy you دي أبو دي بيم أبي كاوري omuli na tuwa ne non ko destroy ya bizai ka huli chika badaya al aqib onto mo ona odere man so odere man a bon to na to ave a bet ni nani amenyi old testament nani new testament don we with what last testament finally dokono soi أو حاشر محمد حاشر حاشر حاشر إسلام من قال أقول أنتم لك أمين أمين أمور سبحانه وتعالى bá àwọn dùn ẹ̀dá akọ́làgọ́dá akọ́sùkà mọ̀kàrẹ́ ẹ̀rẹ́ mi yẹn ò ní kó eré inú tó mú rí yìí. wakaka muhammad al-mujtaba au al-mustafa same in by it is muhammad the chosen one ko and what do you choose after they choose him so therefore aura jewel muhammad sayyidu thaqalain unto like our now do the the two heavy creations which is azan and jannah aura jewel yes aura jewel ama muhammad taha Muhammadu Yasi, they said that is stupid and nonsense. Because Toha every hobbit, Yasi every hobbit. And I'm here to on to Muriari Toha. And Toha, Umura Nakan on Sosakan, Yasi, Umura Nakan on Sosakan, and they have me him. Ramun to Muriari Sosia. وهو محمد بن عبد الله أنتم مريد sallallahu alaihi wasallam onore muhammad anawazi abdullah adanore abdullah ibn abdul muttalib adanoban grandfather nawe abdul muttalib ibn hashim great grandfather nawe soy hashim hashim hashim adadanoban orisoy hashim ake hashim ona man kusago dɔwɛrɛ gaaban dɔwɛrɛ kɔsɔbɔ dɔwɛrɛ gaaban n tun bɛ na min na haashim adeiza ɔyigo ɔna min na toro ya muhammad Hashim ya muhammad Hashim ya muhammad. Hmm, awo. so Hashim. awɔ yɛrɛ yɛn nɔrɔ yɛ zi Hashim. Inan awo haashim ina hisham. hashim eh? hisham leonola wulida fi maka muhammad onon maka aman ina tu maka aman ijian daman muhammad o exist ananka anda abanye ni maka kosuko na hore to ine wana ame osama hore ine wana mitu yulen ile choso no bino ila amane bini ina tu maka

وما خلقت الجن والإنس إلا لماذا لماذا لمحمد قرآن يا أمريك ما تولى أترجعنا for any other thing heavily لام التعليل لام of reasoning this is an Arabic same reason أنا كاتولا لي أمريك except for the purpose of what يعبدون whatever worship أمريك dɔɔrɔ ato dɔ ka ka guwa ntɔ na n'ahɔ guwa nda tɔ hɛ n'ahɔ guwa nda mudani ku ire tso susu ɔbi nɔɔ wa mɔli di awɔ lɛ mɛ mɔli di awɔ kɛnyɛ na to mɔli di ma ka wa umu ɔnya nana ma nɔri sɔ bintu wahab do wahab tɔ anabi wa rasulun dɔbɔntu ila naasi ni tuwara ne kaafatan bembembem anabi anabi nuhu wani tuni tuwara ne ko anabi musa wani tuni tuwara ne bani isra'ila ila qawmihi ko abe abo kadaba adilin mursalin iz qala lahum ahuhum hudun ala ko awo dɔbɔ ne tuni tuwara ne kọ́ọ̀mù sọ́ọ̀lì dátọ̀ níbi sọ́ọ̀lì onítù ọ̀run kọ́ samuda wa ni samud ní tuntuwa wà ilà samuda ahọ́hùn ṣùáìbà dátọ̀ níbi ṣùáìbù onítù ọ̀run àmà ọ̀ntúnmùrì yìí sọmùrì ká ọkà wà má arsalnaka ilà káfàtàlì nàásì àbọ̀dà tó ń rìn ní tunu sorry abɔda tuntum ni bi tun bɛn kunyara bɔ a to to roji a to fiɔrɔ bɔ a to isabi ibu tarijɛnu tɔnci tusu waaye o da bɛsɛ da ɲɛ na lom a bɛn ne e ɲɛ na lom tɔmɔ yɔ kare sallallahu alaihi wa sallam ɔci lɛ kaka ɔtuntun wuli ɔci. person. Tola monawena diska nyiron hii ndeleka enye oyo chindo chen dola ka ben debe gwen oyo ko dele kulun tumun doyi han dola doche so قال الله تعالى أمرنا قل يا أيها الناس

بتون جميعا أباون بين وهو خاتم النبيين أنا أنا ودل ما وليس بعده نبي أو ودل نبي أزاي كنيونيا نبي سا so that I can another prophet Ileche is a false prophet is a dajjal only claiming prophet to all to Muslim call is a dajjal is an antichrist wala rasulun أذين ينقص أنا قوي بابا بالمنتم صلى الله عليه وسلم قال الله تعالى ومرنا نبا كايكا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين ما كان محمد أمريك محمد أبي أبا أحد من رجالكم أبا دوزن يزن يزن يزن يزن ẹ̀rọ e la tó bọ̀rọ̀ mọ̀gá wọn tó lóko tó ń rìn wọn wà dáhùn náà tó ń rìn ọkọ̀ dẹ́ni bọ́ọ̀dì ẹ má kábọ̀ náà ni sùrọ̀tù la so it's there wọ́n sọ̀rọ̀ ẹ̀ lóka àyà muhammad ọ̀bà dẹ́ni bọ́ọ̀dì àtọ́jà tó dọ̀ka adam muhammad. Mm. ada ah, ini yang ada hiba lagi. Eh, ada Muhammad. Hmm. Eh, punya ada, ada, boleh ada warna rehan. ini, ono mau. Maka ada Muhammadun aba ahadim mirrijalikum. Omori oh, kai Muhammad. Muhammadu awa dere nyanyi sɔbi walakin rasulallah isi paapa no bi yɛ no ka ɔn turo mori yɛ wakata min nabiyin dɔ bi ma nabi ni the seal of the prophet the last prophet after him no other prophet any other prophet is an antichrist is a dajjal ila mi hin why can't you just ever ever just like akɔnuma nabi kɛ na ihe ɔbi dajjal. ese no plana tonto muri ya wale ka kanya ne ore da wedo da kai mo tonto muri so ibi daja mushrikul khabith oh he wana na'am su muhammad ya wonon e wura hada ne musika ya masallatu allahumma salli ala muhammad ni ruksa da shi sayyidina to allahumma salli ala sayyidina ni mara correct also amma salatu tonto muri da ma sayyidina to ona sayyidina to It's not investing. Sansa Allahumma salli ala Muhammad. Amma onye nwa akara wee jiwo ntụ ndụ ka Muhammadun sayyidul awalina wal akhirin sayyidu thakolain duwa si sayyidu ani bahayo kan duwa si juwan amma wa masalatu yo sayyidina mahinan so na kaka eh uh, sada sadaka asadu ko jano dere ma kana sayyidina muhammad sadaka sayyidina to because an wa bedo enani an nyoke wo ri kake ma kana sayyiduna muhammad eh, ma kana muhammad anda ila me yebin ko ewa on tobin dorabe annabi asbaha nabiyan indama nazala alayhi qawluhu ta'ala ihyana bala nabi ono we inuma na ka o muri uchire e kan hete muri na neba so muri chi hete da ba da nabi iqra bismi rabbikal iqra bismi rabbikal ladhi khalaq iqra read ka bismi rabbika lele ho muri ha alladhi khalaq umuri anatuna muri who creates so inuma na ba da nabi because ake annabi bana stem from annubu au al-imba annubu imba bimana ikhbar any time ono nyime stage hu do mori wala nibi awon kuto to do mori kene then aka wa kuto ewa o wa ron to awon awira me yuna ne mane kan so la hay nen ho do ko No, no nyime message. so omuli ala kaizo nka wahata man omuli ina non tutuhi antu muli hodere man o wahata man suratul hazab ina non tutuhi antu muli hodere man ona akweto ayo <laughs> mawra kamere tomuli daka orana umeli ria antu muli kama kauni kedu ko dajali licho chen kata kata <laughs> choko ni hivi mala

e konyo to na nyi na ko betui ono muri yara hazete ko omorika fala hum, takhshawhum wakhshawni sema alyawma akmaltu lakum wa atmamtu alaykum wa raditu lakum alislam dinan period eh aya no ne chi yodo morika abo asuku ya mwanni no munomori avant ọmọdé ka liaw ẹwẹrẹ wàjẹ láti ọ̀n tó mi nẹ́ni ọmọdé mi hajjatul wada kọ́ ẹwẹrẹ wàjẹ mi yẹ ẹsẹ lẹdí na kẹfẹ romi dín they are now despised completely ẹ nira ayé kẹdínú náà ní ẹsẹ ẹkọ ní nkọ ọhọrọ tẹ kúrọmọ náà over one thousand years ago ọmọdé ma n tí ọ ẹ tó today aliyah ọmọ yẹ ẹsẹ lẹdí na kẹfẹ agwa fala takshaw masu gya mai ni wa madina ne wa shaw ni ya mu mu mori ni wale ne fala takshawhum wa eh? shawni al yawma akmaltu lakum kago ajene ay kosogo ko ajene saka ay kosme ay kosogo odona ka to yuni osego wa atmamtu alaykum ni'mati bifi bɛ nɔɔrɔ kamara mɛmɛ ni mara complete na jin wɔrɔ di tu islam diina o mori i am pleased to inform you nini kaa bi hinde ka ye kaa nɔɔri islam I can kaa nɔɔri islam ɛ bi shaitaniya bakariya barahamiya tiriya iya iya nere iya te o kaa na wo. ɛ yɛ na ye sanusiya tijaniya kɔrɔtiya sɔrɔtiya o kaa. anyia iyo ala ruka ba ho saka ka nore ni islam wa raditu lakum alislam din agwa oto suka to laka marola doka akama kala shehu oro sori maro to doka ale gawata mala shehu saka onora no Eyo yanyi saka mu mi jaro ran to muri kan ko to wai shemailu muhammadiyya Look, as uh, I have a look, get out the own tomb. Yes. Granny Shemailu Muhammadiyat. Yara, you must sue no dim lead and So that while I don't know the Kunuli, I had this Nakaka. Eyon tomori me, they join me. Everything, eh, ɛyɛ eh, no ah, ya dɛrɛ chere ten hadis ayɛ ya mea ane kere eh, malo na han menyi gonya abo ya na izan me mea dɛrɛ a ayɛ ka daja lawe ɛko ayɛ kishe iwu na eji iwe dewo na biya libya so kaiwa no ɛhɛ ɔɔ ayɛ kɛ abɛ so gɔbɔ kɔida awika wani shamil muhammadiya dok sa ha ba doko yebo tum yewri di ara wen dokato wa shamal mun juwana mi enuri doka melo na ka a abere wanda wo white doko shetan nuri na ko to muri egal e won to muri ya ko nyoya abe oni ni ne won to muri abe wan abe 19 kemi ko mi me

doji to ban da mon storo da ran dik ile chewe che kole to ban na we doki green de kala haida so ono ono dun wa yara ku no dora hen na ho abo na ko no ron to do ka be de wa ka de le ono ka do ka enyo e won tu me ure ro then all was say is an initial muhammadia okay okay ono ro hari ko ro bo ro ila ilẹ̀ a ìṣòro ọyẹ is one aspect of nkesa ase ruka omori ase ruka wà ní mẹ́rin. ama mọ́rọ̀ nínú ọlọ́run sí ìrora rẹ̀ tó mọ́rí ẹ mọ́rọ̀ ní ìjù ẹ̀ ẹ̀wọ̀n tó mọ́rí ọ̀dà àti ọ̀rọ̀ àtọ̀dá ká dọ́mọ ní ilẹ̀ ó quiet kéèké ó tó mọ́rí òjòjì ẹ̀ ọ̀ náà ìnáná àkùkù ya but just now I'm more than then awa kaka were nduri da ban dogo non ke hen o tutu hi dika shitan wure an tum re bada tutu hi or otota otota an dole ka ne ka won hola dan so da ben salatu goma ga nabi da kwa mi salatu goma ga so ra no ko ra wa ze mo le sa ba ka tonu ra o so da ba na ko non wa asbaha rasulan ọ̀rọ̀ àwòrán tó ndama nazala alayhi qawluhu ta'ala ìjọ ní chìtì tó ilẹ̀ yẹn muri ho ẹ̀ka kẹsọ́ ya ayyuhal mudathir kum fa anzir ya ayyuhal mudathir ma hẹ́ ọ̀nà ṣáàṣì pàrẹ́ wọn ọ̀tútẹ́ ntúmùrì aka ọ̀nà sura dá ṣáàṣì pàrẹ́ wọn ni kum fa anzir kwete wa kanú ẹ̀kọ́ kwẹ́tẹ́ أتو تو أبو هنا وين يعني أنتون نزل عليه الوحي أو توجي تتو وعمره أربعون سنة إنه منو فورتي years فورتي years أنتم مريم دولا نبين وهاجر بعد ثلاثة عشر دون تمري مهجران أو أبو نمي تعتين years آمن ومكة من بعثة إلى المدينة أم هو تو تو دون تو لم تعتين years دون هجران أو مكة دان مدينة أقوى هلا نكتو maka we kuronya ay eh, kuradan medina we kuronya ja kuradan na akon ko to dan koronyanin ngortu muri amwasi 13 years umaka after 40 years don't worry be how many years dawa hor maka wo 53 years oyego wa baqiya fiha 10 sinin don't worry alama 10 years ne idabe imadina ومات دوشيتن ومره 63 سنة في المدينة دي إيراني المدينة إيه دوي 63 years كو وأول ما دعا إليه الرسول صلى الله عليه وسلم التوحيد اذا بقى فنون تمره لنا التوحيد توحيد وهو قول لا إله إلا الله أنا بريك سوي أين سسنا وهيك أي ومري سبحانه وتعالى أي لا معبود أين سسنا وهيك bi haqqin tilisreda ila allah e wo muri on nya wa amarahu rabbuhu do muri handa mo dayon an yad'u allah wahda ko he muri on nya kene ama do he muri on nya kene wala yushriku bihi ahadan asan so so nisbelo muri hi fi du'aihi ina du'a na name aso hi sen sen do won no wi model ide re hama therefore ya allah accepted ya muhammad kufuru shirk ya niyas kufuru shirk ya malaikatu jibril kufuru shirk ya chenge linku ya kakakare ya ilu ya shamsa ya ilu sasa ni kufuru shirk kama yafalul mushrikuna aniki mushrikin ni maka fi zamanihi inuman faqala lahu rabbuhu do mori kaka kaiwa kayauna sasa emiyo ama mebeni suratul jin kam قل إنما أدعو ربي ولا أشرك به أحدا قل كانك إنما فلكتارا أم أدعو ربي أم أنا هي مريم كنه ولا أشرك به أحدا أني سوسا أن ما هي باهورا أني سني سني لا ملك مقرب ولا نبي مرسل أما نسي توني نو يوناي إذا ملاك كنون بانينا لا إذا ما هي إلى دوا izi whatever izi and if you're not okuny by them I hear do and then you write any eh? write any okay listen to them ya obey their commandment is it direct I can me they am honi kata me oh you na ama ko do kwa ya ne bi shuaibu magwa mde ana shuaibu ya we ne bi shuaibu ya muhammadu magwa to no no o ka ha nebi nebi akwa ko ɛsɛ ne bi kaa mi kɛ na o kisɛ yasa asɔn abiri ama eyewu ni wakɔla sɔlɔlɔ alayhi wa sallam nantum sɔlɔlɔ alayhi wa sallam akai. anabi sallallahu alayhi wa sallam ọdọ anikadi sọ ní àjẹwò ní ọdún ìṣẹ̀fẹ́ adu'a'u huwa al-ibada rawahu tirimidi wa qala hasanun sahih imaamu abu isa at-tirmidhi rahimahullah do kisai addu'a me ko me an me ala al-muslimina ana ma babu yakumuni an allah wahda gene ya on yakene walau kana nabiyan oda oh, kaba nabi awelele ni au sai au au waliyan au waliyan au waliyan au sai waliyan emakan la uzasui waliyan nyinyi waliyullah ya waliyullah asui waliyu eh eh eh inawe inawe li anna allah wahdahu huwa al qadir abu kumuri on nyakene oyo akata san san na nyokata isa na wana lumuri on sukata wa den le kumahi abe abo wa kisa na wa kumi ye hako e urukata asuni he sune he de hero halaka o me himpuro amra ke hero nyu halaka o here ba here na ko himi we tete du para hwe na onye ni kuhiu awero nyu kuhiu da do o me himi

ɛne hɛkuma ne ni dadu a yɛde ama ɛyɛ wa no so wahia wa ano daa kaa ɔyɛ wɔ agoa wɔ ka kasa wo ihyɛ ehu no kasa yi wɔli ɛne akida yɛ ɔka abisa na ne de esue asoro ɛhiwa sɛmɛ ɛne na ɛne kɔmi de de andafe anho kɛ ɛn eshoku ozi en mota yakunya uchekate kole yemwene ewaya abashoku ozi yini olimi nene ije naka kosa do do nche bahrebe eh said olimi esu dia da da para do ka ka para da ko iziko dia mne wa anyi oli enu ka komisu ndo ne disappear tonight izabi inukuto da wa eh no ọ̀rẹ́ ní tí nà má ekuta ni. Uh, where, is the mentality all no? Common osaki common sense here no katale if kekere. Although most common sense and doesn't more than a matter you need and they could all there at one. قال الله تعالى ومن سبحانه وتعالى أوكا والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون سورة النحل aya to 20 on 21 omulika walladhina yad'una min duni llahi la yakhluquna shay'an wa hum yukhlaqun amwat amwatun ghayru ahya أموات غير أحياء وما يشعرون أيان يبعثون أمريكا والذين يدعون من دون الله nsoso no wahe ne na ewo muri han malaika bayon annabi bayon wali bayon shehu bayon omori ke ones kono ho unse la yakhluquna shay'an wa hum yukhlaqun enyi se ni to ene etunusi ene rutusi dewesu ene topare so ahame omori ko hum yukhlaqun they are themselves created and what are not to emere hisa not to ida me yuko naam suratul nahl ومرك والذين يدعون من دون الله لا يخلقون شيئا إنسان واحد ومرك أي لا يخلقون شيئا they've never created anything and they could create a fly وهم يخلقون and what on one أمريكا again أموات غير أحياء izana nesu ebe bayara wa ma yash'uruna ayyana yub'asun izana emesu de newa ene ihe ba hinu kwete de ne iba he ene nyu decide ka this is the time they will be resurrected in mana wase kuwa kwete they are yet to know umana wase kuwa kwete abraham eyoko they are yet to know umana wase kwene kwete isa na manyi deficiency isa na manyi deficiency No na je nikuta nda ta ubo lola ngoto hole nda ni senegal Agun ni tuna ni kuta wa ka de so wa ka doke we na wa re ne honon ebe me re ke you are you are we are is all over you we are ma we are jonathan man me wallahi me huti ajin we are you are oh we are, we are telling on you you are wobbling on poverty do wa ka ka men zabe ana ka be ka ota oda e da ka do res na block we ba do res jo le ju block ida ida deli ka anan ka mani deli ha na ma deli na e she ka me ba da ri on ma da da si ma mes ka ma arisa anyu yi na no ni bobo ibo wa ta na ma do se ni nya ho aka o ene o isu e ya ri ora ora ma nda ka ndo ayo la roya ni onye na ọhụrụ ọrụ ube dị ya madua iwu ala madua iwu n'ohi ọ ha zawo eh eh zawo ewa adị nwa ụnọ wa wa wa anyị munafi nchi tụrụ nwa zawo lela anawụza ka munafi nchi dodo ne meshi zai ci munafi nchi dodo ne ya ka ci meshi munafiji ikuoben ona nyosan oye kwa hubu mama nasi kan dan idem to wana ili mali haje ni mahmo mintu da vaza mno waya to munafiki huyu ndo zabe yakura bakura wa gozi so ese nesu ana ei haba hene kweta otayi sein to a pesa nen moniaka ubi and get corrected before it is too late and jintu tumba de dinaba re ma de ko muri anatowa kijiri ko na ko kwa man ore hu no ni ka huruma kam where abi ka huruma kai ori ha ro edo ko muri ha ro wa ni ko ai wa ro do ko muri e da bono in problem eh, ne kene is e kene is kene e kori obi ori na na he do pe ne ori ichie omori ha ihe ọta amabori ana ni ọzọ ama ịkọ na-akwụsala ori ya azụ ọkụ na ya asa azụ ọnụ Kwa nọ n'okwu redibi hụ anụ ọla nọ n'okwu dibi m kụfụrụ ndị rụbụ obi ya ọrịa edibi because that is is only firawo na si si dibi hụ n'isi ọrịa shetan nọ n'ọnụ shetan nọ ịdọ ka omori ibi rọb na akụkụ shehu enan enesu tụsa asabi shehu shegeli shehu shehu daba ahịa eri kesa nnenu ene ne ne ne son yare ne ne mana do hu do muri bi ida be son ma re she ujen ngili ko so ka nyin possible so ari ne ne inshallah taala omuri ibe conclude ni ka omuri ka suratul hajj madate omuri ka duriba masalun fastamiru la innal ladhina tad'una min dunillah lam yakhluqu dhubaba ولو اجتمعوا له وإن يسلكهم الذباب شيء لا يستنقذوه من ضعف الطالب والمطلوب أمري كما هنا ضرب مثل فاستمعوا له أمري كما place I have placed for you before you made a place right similitude parables examples أمري كإلى ناس يمرون that's a compare and contrast man has to down أمري كولكاني sorry إن الذين تدعون من دون الله إذا إذا إذا إذا إذا إذا

ishoni nan don ne ren la yastak enenyo do bare ma do ke kai do fa talib do fa talib wal matlub isana hisanen isana na jepu ko to da ti shehu bo isana na jepu ri da heo mo ka da ko me kene they are and they are coming in roye e community thinking e come in every day and then do fa talib wal matlub e da ko me kene atisana ana hena kene nyu tunusi yani oníṣòókù ẹ̀họ́ orí ẹ̀nàkà àwọn tètè isi orí ọ̀yàn kàkà ìṣiṣẹ́ wọn mi dẹ́ ó máa ṣe ọ̀yàn dọ̀ it's very clear very glaring dọ́jìrì conscience dọ́jìrì jiri psychological dọ́jìrì logic múna dọ́ mi èyí náà ni ṣẹlẹ̀ ọmọ dàzínì ajínú ẹ máa kàkọ́ ó ṣe ìjọ àdàkẹ́ yìí ṣé mi lè pè muna osi ya nyi muna jivi. jibi oni aka do gen muna okogo osere dai do mi kai wato sum koro ya sum koro sum koro agomuri ya sum koro no do muri usuta do that na kai muna okogo ai ko muri muna odo ba mi ku ya bola ai wato na kan do ye ihuna subhanakallah wa bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu ilaik السلام عليكم ورحمة الله وبركاته